ẹ káàsán gbọ́nlé ẹ káàsán ẹ káàsán ẹ má gbàgbé ẹ darapọ̀ mọ́ wa ní alẹ́ yìí ní orí Odùduwà TV rédíò àti sísínéwà lálẹ́ yìí láago márùn-ún UK aago mẹ́fà ilẹ̀ Nàìjíríà ṣe rí ọ̀rọ̀ tó wà ní orí fọ́nrán tẹ̀ ń wò yìí àwọn aṣòfin kékeré House of Reps àwọn aṣòfin ìjọba àpapọ̀ House of Reps ẹ eh, o wọ́n ké gbàjarì síta pé. Hmm, wàhálà dé o wọ́n pa àwọn wọ́ọ̀dù àwọn ọ̀nù àwọn yàrá márùn-ún márùn-ún tó fi ń ṣe eh, tó fi ń wo àwọn èèyàn sàn tó máa ti gbé lọ ṣe operation eh, ṣe ṣe ward nìkan wọ́n pa eh, àwọn ward wọ́n pa àwọn ọdẹ táwọn èèyàn máa ti lọ fi gba ìwòsàn padà tó máa ti ṣe operation fún wọn wọ́n pa àwọn márùn-ún dé ní lude àwọn dókítà wọn ní àwọn olùwòsàn tó ní ilẹ̀ wa o àtàwọn nurse wọn ò ní wọn tó o ẹ kí níjọba ń ṣe sí ara ń ta ṣe ń sọ pé aláti máa kópa nínú ìjọba wa rèé ẹ lọ sórí www.citizenwide.org ẹ rí àṣẹ àti agbára ní èdè wa ní orí eh, wẹ́bsáìtì yẹn ẹ bá a máa pé ètò yìí ó ṣe pàtàkì ẹ ká lára wa lóye òun làwà bá wa lórí Oòduà TV rédíò ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.